الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <clears throat> الحمد لله رب العالمين <clears throat> وأفضل الصلاة وأتم التسليم على سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد أرى الله سبحانه وتعالى أترك لهم àti kẹfà níbà muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà kìrọ̀m àtàwọn sọ̀fi dáadáa tẹ̀lé wọn nàm láti mọ̀ tẹ̀síwájú nínú halkọ̀ wa lé ní fún nùníyàtul imam al-Qahtani rahimahullahu ta'ala agbe láti ibi tá a fi sọ wípé ní tó ń fi mú ذكرك كلها متواسقا عجلا بلا نقص ولا رجحان واعلم بأن الله رب واحد متنزه عن الأول المبدي sàlékún kẹrẹ fún wọn. wọ́n ní kún fi mú ríkà kú lè ha mútàwá sípa. tí òmù rẹ̀ nínú gbogbo àlámọ̀rí ẹ̀ pátápátá èyí tó mọ̀ fojú òpin ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ èyí tó mọ̀ fojú òpin ọ̀rọ̀ ayé rẹ̀ torí kò sí ní ta fẹ́ pè lọ́rọ̀ ayé nínú ayé mùsùlùmí tí ò lẹ́sìn nínú tí èsì pé ẹ̀sìn náà ni nígbàtọ́ náà sọ wípé ní wà máa kọlákùtù jìnnà wà ìǹsà ilẹ̀ ìyá àbùdù ọlọ́run ní wọn ọ̀dá ìtẹ̀nú àtẹ̀yàn àfi torí kan lè bá àmọ́ sí òun alimna bi hadhihi al-aya atara aya yìí mọ̀ wípé kò sí ti a pè ní alhaya ìṣẹ̀mí yìí bila ibada láì sí ìjọsìn bẹ́ẹ̀ kò sí ń tọ́ ọ fẹ́ sí tí ó lẹ́sìn nù kò sí ń tọ́ ọfẹ́ lọ́ọ̀dà tí òní mẹ́lẹ̀ sí lọ́wọ́ bá ń bẹ̀ àfi tí ìyẹn báyà ṣe ẹ̀ǹtọ́ rẹ́dí láti sìn lọ́wọ́ lóko ìjọ́tọ̀ ọba ti wá gbàgbọ́ wípé ẹ̀sìn ọ̀tọ̀ ntọ́ ọfẹ́ sí ọ̀tọ̀ ìjọ́wọ̀n yẹn ti bẹ̀rẹ̀ sí ń sàgbákò torí pé èèyàn bẹ̀rẹ̀ sí ní máa ń rìn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa ń yẹn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sọ̀rọ̀ náà tó sínú ayé tó ẹlẹ́sìn rìn kò sí tó bá wá rí bẹ́ẹ̀ ìjọba ń a gbáyé wa ṣe ń tá a fẹ́ ṣe àti tó wá gbogbo ẹ̀ lápapọ̀ ń tá a torí ẹ̀ dá wa àti tọ́lọ̀ ń dá nítorí tiwa gbogbo ẹ̀ lápapọ̀ nítorí ìbáàdà ń bá rí bẹ́ẹ̀ tó fi mú ha. èyí tó wá jẹ́ ń bá rí ibẹ̀ tó wá ga jù ń bẹ̀ náà ni ọlọ́run subhanahu wa ta'ala jágbe báyìí pé ọlọ́run ọba wa ó ṣèròyìn àlùmọ̀ wa yìí àlùmọ̀ níbi tá a jẹ́ yìí ó pè wá ní al-ummatul wasat ìjọ oníwọ̀n ọ̀tún ìwọ̀n òsì kọ̀ láti dùnnú kò sì sí àti ètò nínú tá a pè tí kò wá ṣe ọlọ́run ní. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́run níbẹ̀ náà ni àṣì ní ìjọ onídéédé ìjọ dáadáa ìjọ oníwọ̀ntúnìwọ̀n òsì kẹ́lẹ́bà máa dé ajẹ́rìí ègéèsì gbogbo ntókù nú àwọn èèyàn kó jíṣẹ́ náà wọ́n máa jẹ́rì lẹ́yìn náà lórí àwọn afọ́ onímọ̀ wọ́n ní àlùwọ́sà tọ́lọ̀ ń fi ìròyìn àlùmọ̀ níbi bíi kí lápẹ́ o adìlẹ̀nìkìyàrọ̀ ìjọ onídéédé ìjọ tó jẹ́ ẹ̀sà ìjọ wàhálà wúwọ́ṣà ní tawọ́sùt tán bá ní èèyàn jẹ́ onídéédé ọ̀wà ní ìwọ̀n tún ìwọ̀n òsì òun náà lónìí kí lágbàlérò pẹ̀lú ẹ̀ ọlọ́run sàlùmà nẹ́bì ní ìjọ tó wà láàrin yahudi àti nasọ́rọ́ yahudi aláṣẹ ètò làwọn nasọ́rọ́ aláṣẹ jù ní wọn lọ́fà àtọ́lọ́n fi yóò kúnnú sọ́fì fàtí àtàmúkà lójúmọ́ ó ní ìdìnnà sírọ́tọ̀ mùsùlùmí sírọ́tọ̀ lẹ́bí náà àlẹ́ ìhìn. غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم ọlọ́run fi wá mọ ojú ọ̀nà tó tọ́ mọ̀wó ṣìrọ́tọ̀ lẹ́dínà anáàmùtà àlẹ́yìn ojú ọ̀nà àwọn ẹni tí ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ ààrẹ lé lórí wọ́n fẹ́ fìrùn ojú ọ̀nà náà ojú ọ̀nà òun ò ní jẹ́ ojú ọ̀nà àwọn alimẹ́dúnrúbí alẹ́ yìnyín àwọn tí wọ́n ọlọ́wọ́n ọba bínú sí àwọn yahudi nù wọ́n dọ́ọ̀lì kò tún wá ní jẹ́ ojú ọ̀nà àwọn tí wọ́n ọlọ́wọ́n ọba tó sọnù ojú ọ̀nà àwọn tí wọ́n sọnù àwọn nàṣọ́ra nù àti ní láàrin méjèèjì òun náà nù ó ti yé torí pé àwọn yahudi torí yẹn àwọn ń ti látara bí wọ́n ṣe rí alẹ́ ìlìmì ọlọ́run fún wọn ní mímọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n sọnù fàṣọ́rú bá ní alẹ́ yìnyín náà wá dẹni tá a bínú sí torí ọlọ́run kẹyẹ̀wò di púpọ̀ ọmọ ìṣòlì ọlọ́run kẹyẹ̀wò púpọ̀ àwọn jíù ọlọ́run káì wọ́n sì wá sọnù pẹ̀lú mọ̀ọ́n náà látara àti ètò kí ọmọ nǹkan kó sì mójú kó ní ọkọ wọn lọ ṣe nǹkan míì ọ̀pọ̀ láwùjọ wọn púpọ̀ àwọn nọ̀sọ́rọ́ ń ti wọn àwọn sọnù àlàájáhálí lórí àìmọ̀ wọ́n fẹ́ sin lọ́hùn wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́hùn ní nǹkan tó ju ìmọ̀ tá a sọ̀kalẹ̀ fún wọn lọ́wọ́ nàbà di kí ni o nàbà di ẹni tó sọnù làwọn afáàtì mọ sọ wípé ní gbogbo ẹni yòówù tọba jẹ pẹ̀lú ìmọ̀tọ́ wà lára rẹ̀ tọba jẹ aláṣẹ ètò fàfíìlì sábàhùn mìnìlì yahud ìjọ rẹ níbẹ̀ lára rẹ̀ pẹ̀lú àwọn yahudi nùnú gbogbo ẹni yòówù tọba jẹ aláṣẹ jù nínú àwọn ọ̀báàd àwọn tó jẹ́ lẹ́sìn ọlọ́run nínú àlùmọ́ ànẹ́bì tàbí ìṣàbàhún mìíràn nà sọ̀rọ̀ ẹ̀gbọ́n kílà pé ẹni tó bá ń fa ìmọ̀ kan sí lọ́hùn nínú àwọn àlùmọ́ ànẹ́bì tá a wà yìí ìfarajọ àwọn nà sọ́ra bẹ lára rẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì ó sì rí pé bẹ́ẹ̀ ni ló ṣe rí lọ́tọ̀ ọlọ́kọ̀ wa tọ́ àwọn yẹ̀húdí ti wọn ọgbẹ́ àbí nàṣọ́ra jàre ọ̀gbẹ́ni ìkan nínú àwọn yahudi lọ́sọ wọn nù paul abigẹ́ǹpì òun ló yí ẹ̀sán oríta padà mọ́ lọ́wọ́ ó ṣèǹjì sàwòrétà àbí ó ṣèǹjì injil ọ̀pọ̀ àdà ọ̀sọ̀ di tí ọmọ sọ̀rọ̀ pa mẹ́ta lọ́kan gbogbo wọn náà sì mo rántí kí sọ̀kan ìtàkàn ìtàn náà ni pé wọ́n ní ní orí ìjòkó alikọlífàtú alimamun ibn harun rashid ibn muhammad nilhadi àbí ibn muhammad nilmahadi ibn abi jafar almansur khalifa wọn abáàtì tẹ́lẹ̀ kàrún kọ́ọ̀nù abẹ́lẹ̀ kẹfà ń bọ̀ lọ. صفاح نصور موسى هارون أمين معمون ألا كيفا ولو أني أريد أن أكون ọ̀gbẹ́ni kan nínú àwọn yẹ̀wúdí ọwá dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n òun náà fi ráyà ti jókòó nígbà ọlọ́nkẹ́ khalifa mahmoud púpọ̀ pẹ̀lú làákàyè pọ́pọ̀ ẹni ojú sọ̀rọ̀ báyìí wọ́n ti mọ̀ pé léyìí ṣe mùsùlùmí ló sọ fún mi pé ní ọwọ́ ọgbẹ́ni tó sọ̀rọ̀ ń dẹ́tọ́ sí rẹ̀ ṣe mùsùlùmí o a ọ̀nà sì yá dákẹ́ wọ́n sọ fún mi pé nítọ̀ sọ́gbà islam ó ní aláṣẹ mú mi ní wọ́n mọ ronú sí ọba lọ wọn filẹ̀ nígbà tó wá dìgbà míì tí ó padà wá síjò fóun ọ̀rọ̀ ẹ̀sìn wá ṣẹlẹ̀ lòun náà bá ń dá sí wọ́n sọ báyìí ó sọ ọmọ ọlọ́run wa ọmọ ànábì wa ọmọ ọgọ́yà ń sọ ábà wa nígbà tí ìjókòó wa parí khalifatul mahmoud ọwọ́ bíi pé a ọgbọ́n ni yìí ṣe àbíwọ náà ni àbíwọ náà kọ́ lórí ìjókòó wa ń gbà fẹ́ nìkan wá rí tó ẹgbẹ́ yẹ̀wù dín ni olóhùn náà ni bóòlù tí wọ́n ṣe é ṣe ọ̀kadì ìlú náà ti nótìsì rẹ̀ ń bí kí ló máa lọ ẹ́ńjì náà kò lọ náà rẹ̀. ni, mahmoud ọ sọ fún mi pé a ṣé wọn náà ni ọlọ́run náà ni bóòlù tí rìn onígbà tó ń dìde tán òun ṣe kí ni o òun ṣègbìyànjú wípé wọn lọ mú tàwòrẹ́tà òun kọ́pì díẹ̀ ń bẹ́ẹ̀ òun yọ àwọn kan fò òun fa àwọn kan fún òun gbé lọ sí àárín àwọn yahudi wọ́n rà wọn kálukú ń gbà lọ́wọ́ wọ́n rà wọ́n lò òun tó lọ mú báíbù náà òun kọ́pì rẹ̀ òun fa àwọn kan fún òun yọ àwọn kan fò ń bẹ́ẹ̀ òun gbé lọ àwọn ṣọ́ọ̀ṣì káàkiri wọ́n rà lọ́wọ́ òun wọ́n lò ó fashion mi lọ́jáde lójú wọn òun á gbé kúra nìyẹn òun á ṣe bẹ́ẹ̀ ó ní ibi tó ń ti ọkọ tẹ́sí ni pé àwọn tán máa ń báyẹn pé ẹ bá mi gbà á ẹ bá mi tún un dà kọ kí kọ́pì rẹ̀ ó lè bá a pọ̀.

lòun wá tẹ̀síwájú nínú ìmọ̀ nípa alukur'an ìtọ́lọ́n wí tànàbí rẹ̀ wí tọ́ rí bẹ́ẹ̀ ibi a ti ń kàkíyèsí ara wa tá fi débẹ̀ òun òun náà ni pé ọlọ́run subhanahu wa ta'ala tó ní ìsìláàmù yìí òun ló mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ bí ká jẹ́ onídéédé ayàtọ̀ sí yahudi ayàtọ̀ sí nasọ́rọ́ níbi àti ètò àwọn alákọ̀ọ́kọ́ àti níbi àṣejù àwọn ẹlẹ́ẹ̀kejì bákan náà ọlọ́run subhanahu wa ta'ala sọ fún ọlọ́run quran ìwà anna hada sirọ́ọ̀tì mustaqima fatabi'uhu eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run léyìí tó tọ́ òun ni ẹ tẹ̀lé ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ẹmọ tẹlẹ àwọn ojú ọ̀nà oríṣiríṣi kí wàá ya pa yín kí ó yà yín kú lójú ọ̀nà tọlọ́hún ọlọ́run sọ̀sọ́lẹ̀ fún yín nìyẹn o bóyá ẹ̀jẹ̀ ní tí ọ̀pá yọ ọlọ́run. orúkọ àti gbé láti pìlẹ̀ báwọn àgbé látòrí ẹ̀sìn à ń bọ̀ wá padà díẹ̀díẹ̀ ni o. ànábì túmọ̀ àyà yìí pẹ̀lú hadith tí àfa abdullahi bin masoud tí wọ́n gbà wá lọ́dọ̀ imam ahmed ibn hanbal rahimahullahu ta'ala irú àdíìsì yìí náà ń bẹ lọ́dọ̀ àfa ibn maja nínú mọ̀kọ́dìmọ̀ wọn látọ̀dọ̀ abu darda rà níbi sọ bẹ́ẹ̀ títí karo ayé yìí náà ń bẹ àmọ́ àfa mujalid anṣaabi anagbabẹ niwa ọlọ́rọ̀ lọ́dọ̀ àwọn àfa ibi à ń lọ ni pé ànábi wa kàáyà yìí àfàbùlábì mùsùlùmí ó ní ànábì ó kọ́tọ̀ lánàá kọ́tọ̀ ànábì fa ìlà kan fáwọn ọ̀wá ní háàdà àtẹ̀bí ìlú lọ ìlà tí mo fà yìí ojú ọ̀nà ọlọ́run sùnmọ̀ kọ́tọ̀ kùtùtọ̀ ní ayẹmí níhi wọ́ṣímẹ́lì ni ọwọ́ alá àwọn àlà rẹpẹtẹ kan sọ́wọ́ ọ̀tún ọlá àwọn àlà kan sọ́wọ́ òsì èyí wá wà láàrin ọwọ́ aláwọn tó wà lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì yìí wàhálì yìí ṣubùlù àwọn ojú ọ̀nà mí rèé على كل سبيل منها شيطان يدعو إليه lórí gbogbo àwọn ọ̀nà tó kún pátápátá àwọn èṣù kan ń bẹ́ ń bẹ́ gbogbo ọ̀nà kọ̀ọ̀kan ló léṣù tiẹ̀ tí ọmọ pèpè sídìí rẹ̀ àfitọ́ ọlọ́wọ́n bá nìkan sùmọ̀tálà lẹ́yìn náà níbi wa káyà wípé wàhánà àádá ṣòro fi mùsítẹ́kìmà eléyìí lójú ọ̀nà ìmí ọlọ́wọ́n ọba tó tọ́ ó ti yé lẹ́yìn náà anábì ń pàkíyèsí wa nínú hadithi míì yíyá sí rú wàlá tó á sí rú wàbá sí rú wàlá tó nà sí rú yẹ sí rú ẹ sì dẹkùn fún àwọn èèyàn wàlá tó á sí rú ẹ má mú ní gbogbo ntí fún yàn ní hope nínú ẹ̀sìn tó ń ṣe. ogun tí ọmọ fún un ní dùnú nínú ẹ̀sìn rẹ̀ tó fẹ́ ṣe ayé rẹ̀ òun ni ẹ máa ṣe wàlẹ́ àti nọ́ọ̀sìrì ogun tí ọmọ léèyàn sá lẹ́sìn ẹ̀jìnà sí ogun tí ọmọ gbéyàn sá fẹ́sìn kọ́ o sí ẹ má dé ti sí ntí ọmọ lé àwọn èèyàn sá tí ni wọn la tí ọmọ kó bẹ́ẹ̀ ìdààmú هذا أمر النبي صلى الله عليه وسلم عشان النبي واري صلى الله عليه وسلم من صار نبته في بيت الله مجاوب تو nínú hadithi mi rẹ̀mọ́n bukhari rahimahullah azọ́dọ̀ afá wa abu huraira radiyallahu anhu wa ardọ́ ọlá níbi sọ wípé ní inna dina yusuf ẹ̀sì islamu yìí ìrọ̀rùn ni ẹ̀sìn islam yìí kí láàfin o ìrọ̀rùn ni ìrọ̀rùn lọ bá dé wọ̀lán yìí ṣáàdàdì na àádùn ilẹ̀ ọ̀gọ́lẹ̀bà ẹnìkan ò ní mọ́sìn ní líle kókókókókó àfi kí ìle kókókó wọn padà borí ẹ̀ mọ́lẹ̀ tọ́ba fa tó fa ẹ̀ padà rí pé ẹ̀ padà yíwọ́ fóun náà yóò padà dídọ̀ ṣubú tí ó là mọ́lẹ̀. kò ní lè kò ní yírùn kókókó náà ní ọmọ bá ní ọmọ bá ní ọmọ bá látara líle tiẹ̀ líle mí ọmọ jáde látara líle líle ọmọ jáde. tó bá bẹ́ẹ̀ allahu akbar àmọ̀rọ̀ náà bí àníbi pa wá láṣẹ mọ̀kọ́rọ́bà ká súnmọ́ra wọn. ìtumọ̀ rẹ̀ ni wípé tọ́ba jáǹbì kan fìbòmíì di tọ́ba jáǹbì kan fìbòmíì di ọ̀wá ni wọ́n abṣírù ẹ̀fúnra yín rò dùnú ọlọ́wọ́ kẹyìn ọlọ́wọ́ lànà yìí wọ́n sẹ̀rínú bilgọdùwàtì bilgọdùwàtì wọ rọwùhà ẹ̀wá ìrànlọ́wọ́ pẹ̀lú àárọ̀ pẹ̀lú rọ̀lẹ́kí ntúmọ̀ rẹ̀ ṣètò bá bọ́ làárọ̀ ẹ̀fẹ̀rọ̀ lẹ́gbẹ́ téèyàn bá fẹ́ ṣe bí ẹ̀ ń kọ́lẹ̀ lọ́wọ́ àárọ̀ tọ́ba dín agbára lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kó fi rọ̀lẹ́ fi ilẹ̀ tọ́ba ní lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kó ṣe kíni o tọ́ba ní lílẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ kó fọwọ́ àárọ̀ fi ilẹ̀ kò yí ọ kò yí ọ tó ṣètò ẹ̀fí yòó sígbà míì lọ́wọ́ àárọ̀ òròjú lè báyàn ara yẹn lè lọ́tìkọ̀tìkọ̀ bákan bákan téèyàn bá ti bọ́ tọ́ba dọwọ́ ọ̀rọ̀lẹ́ tọ́ba ti ní nàṣáàtì kó ṣe kí ni kó fi nà ṣáàtì rọ̀ lẹ́yìn kó fi fíìlì ìtọ́gbọ́ lọ́wọ́ àárọ̀ wọ́n ṣe ìmìnà dólìjà ẹ̀tún wa mú díẹ̀ díẹ̀ nínú ọwọ́ ilẹ̀ ń bọ̀ wá mọ́ ẹ̀fọ̀ òun náà kún sọlọ́lọ́hùn àríwá sẹ́lẹ̀ bọ́dọ̀ sì ṣe rí nù tọ́ àwọn agbélé àtòrí ìsìlámù bẹ́ẹ̀ àbí ẹ̀nà kọ́hún tó ti kọ́ọ̀tù ń lọ àbí wọ̀ lọ́mọ́ ń lọ abdullahi adúlé islam bá wọn a fẹ́ bọ́ sórí pé bí ummatul islam ìjọ mùsùlùmí bá a ti jẹ́ ìjọ onídéédé wọn tó wọ́n sì láàrin àwọn ọ̀dọ́ tó kù láyé fàyínà ahìlẹ̀ sunnati wàl jamaa àwọn onílànà nẹ́bì àti jama sọ̀hábà náà kọ́ wọ́sàtún bẹ́yìn alfírọ̀kì dọ́ọ̀lẹ́tì mùnhàrífà àwọn náà jẹ́ oníwọ̀n tún ìwọ̀n òsì wọ́n gbọ́dọ̀ jẹ́ oníwọ̀n tún ìwọ̀n òsì láàrin gbogbo fírọ́pù tó kù tí wọ́n ń pàpè mọ́ra islam tọ́pọ̀lọpọ̀ ti sọnù tó ti yẹ kónú islam fàfi báàbí asúmá ìláhi wọ́n sífà àtìlí tá a bá dójú ọ̀nà pé orúkọ ọlọ́run rèé ìròyìn ọlọ́run ọba rèé alùsùnà wàlìjàmáà wọ́n wà ní ìwọ̀n tún ìwọ̀n òsì láàrin jahamiya àtàwọn mùsàbíhà jahamiya ni mọ̀ọ́tìlá àwọn kàrọ́míyà àwọn ni mùsàbíhà pílàpẹ̀ níjà àmíyà àwọn tí wọ́n jẹ́ mọ̀átìlà àwọn òròyìn ọlọ́run tí wọ́n lọ́lọ́run ò ní nítorí ẹ̀rù ń bà wọ́n wọ́n ti ṣàbá àwọn fọlọ́run wí nǹkan nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n ká àwọn láyà ẹ̀mí wọn ò gbé wọ́n ti bá àwọn ọ̀sàfọ̀mọ́ ọlọ́run wá sáńbẹ̀ pé ah tọ́ba dídẹ̀ ọlọ́run ọ̀fẹ̀ kan níròyìn yìí fàátọ̀nù wọ́n bá wó sùnsùn gbogbo òròyìn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ wọ́n lọ́run ò ní àwọn kàrọ́míyà àwọn ni mùsàbíhà wọ́n múròyìn ọlọ́run ọba <clears throat> wọ́n fi ń wé tẹ̀dá rẹ̀ àwọn náà wá ní ìpínlẹ̀ mọ̀átìlà torí pé ní àwọn mọ̀átìlà náà dà míyà yìí àwọn náà ti fọlọ́run wí nǹkan nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí pa àwọn ọ̀ka tẹ́mi wọn ò gbé ńkọ́ o wọ́n ti pa àwọn ọ̀sàfọ̀mọ́ ọlọ́run wọ́n sá kó mbẹ́. wọ̀fì bábí wáàdì wọ̀lúwàáyì tá a bá dójú ọ̀nà àdéhùn ọlọ́run nípa dáadáa àti àdéhùn ọlọ́run kan yóò fìyà jẹ yàn alùsùnà wà láàrin méjì ni láàrin àwọn alùkọ̀wárìjì lùkù láti wàlùmọ̀ àtẹ́sílá wàbẹ́yìnà almurji'a onísùnà àwà láàrin méjì láàrin àwọn kọ̀wárìjì àtàwọn mọ̀ àtẹ́sílá àwọn tó ṣe wípé ní bí bá ṣe máa ṣíyà ẹ́ ó ti di kẹfẹ́rí ẹ̀yìn kúkúrú ìnagbére àà máa síyà mọ́ni kọ̀mọ̀sọ pé máa síyà yí ẹ̀tọ́ kò sí tọkàn lẹ́mọ̀ gbọ́ wípé ẹnì kọ́kàn wò sùkù akíkan bá fi síbi jẹun ó ti ṣe bídíà àkúlù bídíà ti ń dọ̀láàdà àkúlù dọ̀láàdà ti ń tìǹà àfáà ẹ̀yìn wàá máa bẹ gbére nínú náà bí àbújá bí àbúlà bí àná òsì yàtọ̀ ńbẹ ha torí síbí nìkan ìròyìn kọ̀wárí dèmù ni bẹ́ẹ̀ làwọn mọ̀tẹ́sílà náà ṣe rí àwọn mọ̀tẹ́sílà náà àwọn ṣètò sọ pé láyé ń bí yìí alimẹ́sílà tó gbé ní alimẹ́sílà tẹ́yìn ẹ̀ńtọ́ bá ti ṣẹlọ́hún kìí ṣe mùsùlùmí kìí ṣe kìfèrí tọ́dà kìí àmọ̀ iná láà iná bò àwọn tó máa ń pín náà nù ní gbọ́dọ̀ tí wàá jọ wọ́n níbi káàkiri máa gbé òfin káàkiri máa gbé ìdájọ́ láwọn èèyàn lórí ẹni àwọ̀ kọjọ́ alìsúná wà jàmáà àti láàrin múrjíà àwọn ni múrjíà àwọn ò pé ṣé mùsùlùmí ni mùsùlùmí ni àbí láyé dúró máa ìmẹ́ni máa ṣùyà mùsùlùmí tó jẹ́ wọn fílẹ̀ gbogbo tó wà lè kọ́ mọ́ ṣe ìgbàgbọ́ rẹ̀ lè bàjẹ́ wọ́n àtọ́mọ̀ pé ní à ẹ̀rìdẹ́ yẹn kírun torí pé wọ́n ń so pàró ẹ̀wà nígbà náà kìí fèrí ni ẹ̀rí yẹn mọ́sá jẹ́ pé mùsùlùmí ni torí pé wọ́n ń gbẹ́bọ ẹ̀wà ní kìí fèrí ni kí ni ọ̀rọ̀ jẹ́ àlàámọ̀ báwọn tó kékeré ni lẹ́yìn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tọ́ba wa ní rárá òun gbọ́ dẹ́ wí ó sì yé wọn o òun ò lókòsí tó ń wé ṣe ni ntòun dó lórí ẹ̀ lòun dó lórí rẹ̀ ẹ̀sùrù kàfìrọ̀ yóò dìkẹ̀ ìbẹ̀rẹ̀ wà wọn. Hmm? so àwọn àbáwọn lẹ́yìn náà àwọn múrújí àtàǹsọ yìí alimufarritọ àwọn aláṣejù àwọn aláṣejù tó tó ṣe pín ní gbogbo ntọ́jẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n sọ dẹ̀tọ́ alimutasa ahila ti fi lùfùrùmá ogun tó jẹ́ nǹkan ìwọ̀ wọ́n bá débi rẹ̀ báyìí wọ́n kàn máa tẹ̀dẹ́ ń bẹ́ẹ̀ pé ẹ̀sìn wọn lẹ́ nígbàdúgbò ọmọ bá ń ti máa ń bá lọ sẹ́yìn lẹ́ẹ̀dájọ́ wọn ni sẹ́yìn lọ ọlọ́run ni sẹ́jẹ́ pí ọlọ́run ni àfa ìgbàgbọ́ mọ́jí àǹbẹ́ lára rẹ lọ ṣẹ́kì ara rẹ wò. wọ̀fì báàbí sọ̀háàbà ti wọlé kólafà tá a bá dójú pé àwọn sọ̀háàbà bẹ́ẹ̀nà kọ̀wárìjì wà bẹ́ẹ̀nà rọ̀wáfẹ́dù àwọn onísúnà wọ́n wà láàrin àwọn kọ̀wárìjì àtàwọn rọ́fídọ̀ sọgbọ́ onísúnà ṣe kí ni o wọ́n wà láàrin méjì àwọn rọ́fídọ̀ àtàwọn kọ̀wárìjì kọ̀wárìjì ti wọ́n àwọn bọ́kọ́ bọ́sẹ̀ lára àwọn sọ̀hábà níbi ni ìtúntì bẹ̀rẹ̀ padà bíi ńlọ. so láàrin àwọn tálákà yóò kọ̀wárìjì kọ̀wárìjì ń ti wọn àwọn tí wọ́n ní pé àlí àwọn ọba àlí lọ kọ̀wárìjì ń ti wọn àwọn ń sọ wípé ní òótọ́ bá jẹ́ khalifa mùsùlùmí ègé sí ofuman ègé àwọn náà wọn lọ pa usman àná náà gbógun ali ìdúwàna lọ́ọ̀hẹ́ àlẹ́hìn àníhùnmá wà ní sọ́hábẹ́t ajumayin àwọn rọ́fídọ̀ tí wọn àwọn bọ́ síbi kọ̀dáàtà àwọn kọ̀wáyé jùkútọ̀ gbogbo sọ̀hábà wọ́n ti wà wọn ẹni bọ́dì tó bá ṣe kìíní kan nù wọn wọn ń dájọ́ náà fún wọn ní pè wọ́n lọ́mọ náà sábà nẹ́bì kìnnìkìnnì kìnnì abọ́sí jù máa sí àti àmọ́ àwọn rọ́fídọ̀ tí wọn àwọn wa tún tọ́nà méjì wọ́n má wọn kan tí wọ́n mọ bú wọn tí wọ́n mọ lálàtí wọn tí wọ́n yàkàyàkà wọn tí wọ́n gbàjọmọ lóàbí wọn wọ́n láwọn kan tó ń fọ̀ wọ́n mọ́ ní àfọ̀mọ́ àbọ́sódì tó ń pa àwọn kan lọ́lọ́run nù wọn rọ́fídọ̀ wọ́n mú sèyídùnà abubakar umar umu yàwá aisha yàwá hafsọ lálàsí ọrọ ọrọ tí ọdá wọn mọ sọ nípa wọn wọn mọ fún wọn wí tí ọdá hmm? àánú sọ wípé ní gbogbo sọhábà lẹyìn ànẹbì wọn ti yí padà wọn jẹ sọhábà ànẹbì mọ àfà àwọn tán bá dúró lórí pé àlè wọn là lórí ànẹbì. wọ́n sọ wípé nígbà tá nẹ́bí ti kú kùránì ti chéǹjì kùránì ti kó lẹ̀ ṣù kùránì lẹ́lẹ̀ mọ́ ètò ń gbé káàkiri wọn wọ́n ní kùránì oṣù mọ́nù ni. àwọn ni wọ́n sọ wípé ní àwọn khalifa ẹ̀tọ́ bá jẹ́ àmì ìtọ́ bá jẹ́ khalifa nínú ahadul bẹ́ẹ̀ ó lórí dáwọn nẹ́bí ọlọ́run lọ fáwọn anábì ọlọ́run lábẹ́ àwọn kàlífà ni wọ́n wà ẹ dákun tá anábì ọlọ́run ọ̀bá ti sáwọn kàlífà wà ní. àwọn nínú wọn sọ wípé ní àlíyí pé ọlọ́run so ahlùsùn náà wà jàmáà àní sọ̀hábà níbi tá à ń sì pè fún àní sọ̀hábà níbi tá à ń pè lọ́mọ náà àní sọ̀hábà níbi kan tá sọ wípé ní wọ́n ti yẹ kó lé ẹ̀sìn tá à ń fi wọ́n sí rárá o àwa gbà wípé èèyàn ni wọn ọlọ́run fún wọn ní ọlá ju gbogbo ohun tí ń jáde mọ́ nẹ́bí lápapọ̀ lọ àmọ́ wọ́n lè ṣe àṣìṣe wọ́n bá ṣe àṣìṣe ọjọ́ òní là ń sọ ọ̀rọ̀ ń pa nǹkan mẹ́wàá níjọ sunday ìjẹta náà kọ́ tí ọlọ́run fi ń pa ẹ̀sẹ̀ rẹ tí èèyàn fi níjọ́ ọmọ náà àwọn tó lẹ́tọ̀ọ́ sí jù láyé yìí àwọn sọ àhábà nẹ́bì ni mẹ́ta látọ̀dọ̀ ti wọn mẹ́ta látọ̀dọ̀ àwa mẹ́rin lọ́dọ̀ lọ́sùn ṣánáhù ọ̀tọ̀ àwọn àlà gbogbo láti kà fún wa àyẹ̀wò ẹ̀nà kan so àwọn jùlọ àbá kílùkọ̀ wọn jẹ́ yìí náà ti ń jẹ́ àwọn táwọn náà tó gbà wípé àwọn wúmọ́wí wọ́n á lọ hun àwọn àhàdìsì kan láti fi sàpọ́lé muhammed abdul abi sufiyan wọ́n hun àwọn kan láti fi tàbùkù mọ́mọ́ àdé ètò wọn lọ ọ̀yà nǹkan mọ̀jùmọ́yìn gbogbo àwọn àwọn nǹkan àbá wọn lọ èyàn wà ní déédéé láàrin àwọn eléyìí náà ó ti yé báyìí lóṣìṣẹ́ wọ́n fi ahìlẹ́lẹ́bẹ́ẹ̀tì wọ́sàtún àìdán bẹ́ẹ̀ ní kọ́wárìjì ọ̀bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ àfidọ́ láàrin àwọn táwa tún débi ọ̀rọ̀ mọ́sálà ahìlbait alálẹ́ ànẹ́bì bó láti ṣe àjọ kàwárìjì àjọ rọ́bìdọ̀ ó yẹ wáyé nísìnyí wàhákẹ́dà òṣèré nù ìjọ onídéédé láàrin àwọn tó tó kù ahàlùsúnà onídéédé láàrin gbogbo ìtànkpera àwọn mẹ́sìlámù tó ń kálukú náà yẹ́gẹ́ ni ó tànkpé káàkiri eléyìí ni àfa wa ń ṣàlàyé fún wa pé ọtọ́jú onísúnà tẹ̀lé ìlànà déédéé ìlànà tí ó ní àṣejù tí ó sì ní àti ètò wá jìnà sí gbogbo tó bá yapa rẹ̀ bí huluwin bóyá pẹ̀lú ìtayọ àlà àwòtẹ́kùsír àbí àdínkù kéèyàn mọ́ sí nǹkan pé bìzíyàdàtìn èyí tó lálé sí ni o àbí tó ládínkù òun làfàgbọ́dọ̀ pé níbi ìlànà kùsìn wọ́dà rùjìhánì kọ́ ìrùn òmùrì ok kí ló kù ó ní wàlámbì ànáwó ọ̀rọ̀ dùn wá èèmùsánà. ní wàlám wà lọ́mọ̀ bí ànáwó ọ̀hà pé àlọ́hù ọlọ́run ọba wa rọ́ọ̀bùn wàhídùn ọba ọ̀kan ṣoṣo ni mùtánẹ́zìhún ọba tó mọ́ antaalibi kóńbi kó jẹ́ ní ẹlẹ́ẹ̀kẹta àbíkọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọ̀ sáà ní àbíkójó ń lọ́lẹ́ẹ̀kejì àbíkólẹ́ ní ẹlẹ́ẹ̀kejì láyé tá a wà yìí àfa ń pàkíyèsí ìmùmìní pé ká lọ mọ̀ ní máa mọ̀ dájú kádẹ̀ ládì ọkàn tó péye tí yè méjì ò ní wọnú rẹ̀ tí ó sì ní mọ̀ sí àdáparọ́ ńbẹ̀ bọ́lọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ni wáhídùn fi ìdá àtìyì nínú bíbí ọlọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ni wáhídùn fi asúná ihe wáṣífà àtìyì nínú àwọn orúkọ tọ́lọ́wọ́n ọba ń jẹ́ ọba ọ̀kan ṣoṣo ni ẹnìkan ọ̀bọ ọlọ́run ju orúkọ rẹ̀ níbi àwọn òròyìn ọlọ́run ẹnìkan ọ̀bọ ọlọ́run dùn ẹnìkan ọ̀bọ ọlọ́run pin ẹnìkan ọ̀mọ́jọ ọlọ́run lọ ẹnìkan olè sàlàyé ìjọ ọlọ́run àtànẹ́bì rẹ̀ lọ sọ ọlọ́hu àríwọ̀sọ́lẹ̀mù wáhídùn fi afọ àlejò níbi àwọn ẹ̀ṣẹ́ ọlọ́wọ́n bá wọn náà kọ́ ọgbọ̀ kan ṣoṣo ni wáhídùn fi olùhì yá ti hi wá ìbàdà ti yìí tó bá wá dórúkú káṣí lọ́hùn náà ọ̀kan ṣoṣo ló gbọ́dọ̀ jẹ́ ọ̀gbọ́ níbi orúkọ ọlọ́wọ́n tọ́lọ́wọ́n bá ń jẹ́ tí rọ́bù ń rẹ̀ tí kọ́líkù ń ọba tí ń tọ́jú gbogbo ayé ọba tó dẹ̀dá ọba tí ń darí gbogbo nǹkan tí ọjọ́ orúkọ ọlọ́run tọ́jọ́rú yẹn ọlọ́run tọ́ba débi olùhíyà ìjọkan ọlọ́run tá a máa sìn náà ìjẹun tá a máa sìn ọlọ́run náà ọyọ ọ̀kan ṣoṣo náà ní kọ́lọ́run ọbọ jẹ́ ẹ́n tọ̀ tọ́ba rí bẹ́ẹ̀ ní tábà ń pè wá sí yìí gbogbo orígun ìmọ̀ ọlọ́run lọ́kàn mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀ ló kó sínú ìmọ̀ ọlọ́run lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta wọn pẹ̀lú tẹ̀lé àti ìtọpasẹ̀ ọlọ́run wí ànábì rẹ̀ wí tí islam gbé wá láfi mọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ọlọ́run subhanahu wa ta'ala láṣọ rí kẹlẹ́ kò sórogún fún fi rúbó bí yàtì níbi ìjẹ́ ọba kóun lọ darí ayé òun lọ dẹ̀dá láṣọ rí kẹlẹ́ fún fi àfọ̀hánilé yìí níbi àwọn àṣẹ ọlọ́run kò sórogún fún níbi ìjẹ́ ọlọ́run tọ́lọ́run ọba jẹ́ kò sórogún fún níbi àwọn òròyìn rẹ̀ níbi àwọn orúkọ rẹ̀ ẹnìkan ò lè ná záà ọlọ́run kò lè mọ bọ́lọ́run dùn kò lè bọ́lọ́run ọba pín bẹ́ẹ̀ náà níbi kásìn ọlọ́run kò gbọ́dọ̀ sí nínú ayé mùsùlùmí mùmìnì ẹni tí wàá máa sìn papọ̀ mọ́lọ̀ tó ọlọ́run ò ní. eléyìí tí mo lá ilá ìlọlọ fàyínà àtẹ́sùmùlù máa ní tàwíìdì sàlẹ́sà torí kẹ́lẹ́ mo lá ilá ìlọlọ tàwíì gbogbo túmọ̀ tàwíìdì mẹ́ta òun náà ló bí anahu rọ́bù kú lè ṣe inú amalekuhu òun lọ bá gbogbo nǹkan òun ló sì ní kápá gbogbo ẹ̀ wà á nọ́ síbi tààrà asimá alhusna ọ̀sìfà tìlọ́wùlà àti pé ní àwọn orúkọ tó da tó lọ́wọ́ bá ń jẹun àwọn òròyìn tó ga òun ká fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ìròyìn tó lọ́wọ́ bá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fúnra rẹ̀ tàníbi náà fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fún kásìkò wá sọ lọ́hùn nìkan lóhùn kan ṣoṣo rẹ̀ níbi abẹ́jọ́sìn fún làfàbínikínni mútànásì hún ansalisin au sáàni èyí ò ní ni ní ọlọ́wọ́n ọba wa yìí ìtafà àgbà lórí pẹ̀lú ẹ̀ rọ́dàn àlànà sọ̀rọ̀ àfa àti ń fáwọn ọ̀nà sọ̀rọ̀ lẹ́sìnì àti ní pé ní iná lọ àsàlìsì sàlẹ́sà ọlọ́run ọ̀kan nù mẹ́ta ni ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run sì pè wọ́n ní kéferì hmm? àbọ̀rọ̀ pé kéferì ni ọlọ́run kọ́ inna allaha salisu salata ni bii bee náà ni ìdárọ̀ padà fáwọn yahudi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn táwọn lọ pé ní ọ̀zẹ́rù bùnú lọ́ọ́ ọlọ́ni wọ́kọ́ yahudu ọ̀zẹ́rù bùnú lọ́ọ́ ọ̀kọ́ọ̀láti nàṣọ́rọ̀ lèmọ̀ṣẹ́fọ̀n nítorí pé ń ṣe àgbéjọ kan ọwọ́ akọjá ládùúgbò kan torí báwọn èèyàn ṣe kú lẹ́ńbẹ́ tó ń ṣe pa àwọn èèyàn bẹ́ẹ̀ ah ọlọ́run sì gbá àwọn eléyìí náà dìde báyìí bí ọlọ́run sì gbé wọn dìde káà má tàwọn lọ́ọ̀hún mi àtàáàmì ọlọ́run níwọ̀n náà ẹ̀yà kú lọ́gọ́rùn ọdún ọdún ọgọ́rùn ọdún ló fi kú hundred years century kan fún mọ̀ bá àṣàbù ọlọ́run ṣẹ̀wá gbé e dìde padà pọ́tọ́nà wá gbé ìdìde tán ọlọ́run ní ọdún mélòó ló lò à ọdún bò làbíṣù yàwó mi àwòbá àtọ̀yàwó mo kàn sùn náà ní bóyá odidi ọjọ́ kan àbí ìlàjì ọjọ́ mẹ́sùn à bàlàbí sami àtàán ó ti lọ́gọ́rùn-ún ọdún bí tó sùn síun ẹ wò wo tó gbé lọ́wọ́ tó mu kò chéńjì padà wànfúr ilá ìmáríkà ọyá máa wo rànkúmi rẹ máa wò wò kẹtẹkẹtẹ rẹ tó gùn wá máa wò kí ìfànú ń ṣe zùhá bóò láti ń gbé dìde wọn náà sún wá aláhàmà egun tó wà lára ẹ tó ti dégun lásán bóò láti ń kẹ́nà bò máa wò máa wò ẹ ẹ egun tó wà ńlẹ̀ lẹ̀ àṣẹ ọlọ́run sì ń dára rẹ̀ ẹran sì yí mọ padà àfihàn sí dìde àbí kẹtẹkẹtẹ olùdè lójú rẹ falamma tabayyana lahu nígbà tó wá sílé àti kọ́ọ̀lá alamu annallaha alákùnlé ṣẹ̀yìn kọ̀bí a kẹtẹkẹtẹ tó ń gùn bébì tó ń kọ̀ra pàtì ẹ̀rẹ́ gbogbo wọn sùn egun rẹ̀ nílẹ̀ ẹlẹ́yìí ojú òun náà ni wọ́n ti tó padà wá di pé eegun ẹ̀nà wọn bù àṣírí ẹ̀ padà ọwọ́ aṣọ dípapọ̀ lójú rẹ̀ ó sì dìde à ọlọ́run lágbára lórí gbogbo nǹkan nígbà tó délé ara ilé ọ̀dà àmọ̀ bẹ́ta nínú ojú pẹ́ àwọn ọmọ tó fi ilẹ̀ gan láwọn kéékèèké ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti dàgbà arúgbó ti ọgọ́rùn-ún ọdún gbẹ́nu ọmọdé ọjọ́ ni. àwọn ọmọ mi àwọn ọmọ ọgbọn ọdaràn bàbá àwọn rè ìtàn gbé ọmọ ọdọ rẹ kan tójóbìnrin tóun ti lọ lọkọ ọmọ òṣìṣẹ́ lọkàn ní ogun kódà kò lójú mọ́gàn pẹ̀lú lọ́nìtàlẹ́gbọ́dé ọ̀gá àwọn àbíta ló pera rẹ̀ ló ṣe rí ọ̀dọ́ àwọn ní ọ̀gá àwọn nàwú náà ni ìwọ ni kí ni asọ́ba jẹ́wọ́ ni sọfọ́nà kójókójú òun yọ yá òun lámì tó ń fi dọ́gà àwọn ọmọ ọbẹ̀ lọ́hùn ojú ìyá òun yá pọ́tò ju ìrẹ́yà ni ah ọ̀gá àwọn náà ni òun náà ni nígbà tó dé òun àwòrán ìtàkùn sí mọ́ òzé irú sí àtàwòrán ìtàkùn sórí nínú àǹfààní tán fi dáàmà fóun nínú ni tọ́ gbà yẹ̀wú jò wí ní àà ọmọ ọlọ́run nílé nítọ́sọ́dọ̀ ọmọ ọlọ́run lójú wọn náà ni nítọ́sọ kí ni o tọ́sọ òzéèrù dọmọ ọlọ́run lójú yẹ̀wú dínú ni kí ló sọ àní ọlọ́run lójú nà sọ́rọ́ torí kò ní bàbá ọtún ẹ̀dàkùn bí wá lè fún tó fi jọmọ ọlọ́run ló nì ẹni tó ẹ̀kọ́ jọmọ ọlọ́run ìyàwó àwa ò ní ṣe bóbìnrin máa bímọ àbóbìnrin bímọ ni sọkùnrin bímọ ọ̀yá nu méjèèjì tálẹ̀ ẹ̀kọ́ jọmọ ọlọ́run jù mọ́ lọ jìnnà tó wò míì nítorí ẹ̀kọ́ jọmọ ọlọ́run àkúnmi sáré torí bolo ti wá láti mú àpáta èèyàn ládámọ̀ ìyẹn ó pọ́sibù kéèyàn jáde lára rẹ̀ àmọ́ àpáta kàǹkúmí wá jáde látara àpáta sọ̀rọ̀ kó le díẹ̀ àbí kò dífíkọ́tì àwọn tó yẹ kó jẹ́ ipe ẹ̀dá tó yani lẹ́nu ju àwọn nù òjì bẹ́ẹ̀ náà wọn ò jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ò ṣe wọn bẹ́ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ ní táwọn afẹ́ lò lẹ́rìí nù kò ń bẹ́ẹ̀ níbo la ti lọ alọ́bi wípé àfa ń dé ìṣèpadà ìpín ọlọ́run ọba rẹ̀ ṣe mẹ́ta lọ́kan bí yẹ̀wújú bá sọ pé òṣèlú lọmọ ọlọ́run tí nàìjíríà náà pé ànábì ìsálọmọ ọlọ́run àwọn mọ̀jú sí táwọn náà ń bọ ọdún táwọn náà ń bọ náà táwọn náà sọ wípé ní ọlọ́run adẹ́dá méjì ni ìpè ìmọ́lẹ̀ òun ní máa dá dáadáa òkùnkùn ní máa dá aburú ìgbàgbọ́ òun ó ti padà sáwọ́ ní kìrìsẹ́nìtì báyìí àwọn tó bá jọ wọn nínú àwọn tó ń rìn lànà wọn bí àwọn kọ̀dàríyà àwọn kọ̀dàríyà yìí àwọn náà làtún sọ pé ní ọlọ́run ọba o òun ló dá àwọ̀ ẹ̀dá àwọ̀ ẹ̀dá àwa la wá dá nǹkan tá à ń ṣe níṣẹ́ ọ̀lẹ̀ ẹ̀yà zùbìlà kíkọ́dà kò símọ̀ sí ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run ọ̀lọ́wọ́ ń bẹ̀ gbogbo ń tọ́ba ti gbà pé kìnnìkan lè dá nǹkan sí ìtọ́sí àlọ́ kò fura sí gbàgbọ́ rẹ̀ kò sí ẹnìkan tí ń dá nǹkan kan mọ́ lóde ìní á dá nǹkan papọ̀ mọ́ra wọn kó lè dodidi lókù bí mọ́tò ṣe wà wọn ọlọ́run ta sí olùkọ́ wa oníwà àǹzẹ́nà àdídà àwa la sọ irin kalẹ̀ ọ̀tàn àbí ọ̀tàn tí bá ń lo epo níbo ni wọ́n ti ń wa epo jáde ẹ sọ̀rọ̀ ni tí bá ń lo sólà agbára kí ni sólà tálọ́wá lónà kí la tó ṣe nínú ayé kí lọ́mọ èèyàn lè ṣe kí la lè dá àlè dá nǹkan kan ọlọ́run ló ní ìmọ̀ tó bùn wá à ń tó ojú ọmọ ra wọn nù tọ́lọ́wọ́n ọba dání àtó bẹ́ẹ̀ kò sí ntá ti kù kò sí bá a ti fẹ́ ṣe é nínú tọ́lọ́wọ́n ọba dálẹ̀ láti mú wọ́n ti gbọ́ rí i materials ti yẹn fẹ́ lò níbi ló ti fẹ́ mú azal art lórí ilẹ̀ yìí nàlẹ́ ti mú àyẹ̀bọ̀ ló ti mú e kò lè mú burúkú kọ́mọ mi kọ́mọ kọ́mọ mi ṣèwà kọ́mọ́ra kó sì mọ di gẹ́gàn kó sì mọ sáyẹn kó sì mọ tó pọ̀ màjíìkì ní í ṣe màjíìkì àjọ ní kó lé lọ́wọ́ àjọ náà lọ kó lóbi tọ́lọ́mọ bá dà ní ìrọ́ lásán. so kẹ́nìkan á gbà wípé ní ẹ ọlọ́run lọ́dà nǹkan báyìí ah ti máìkì mídà tẹ̀lé wọn àbúrò ti fẹ́ tó láti láti tọ́ tọ́ tó ṣé ló sòkè dá báyìí ló sòkè dá tọ látara bẹ́ẹ̀ èyàn wàá gbàgbọ́ wọn náà bá subhana wa ta'ala oníkíni olùbọ̀ tó dá gbogbo nǹkan ọlọ́run náà sì pàkíyèsí wa ó ṣe ní àlàyé fún wa dáadáa dáadáa ká lọ mọ̀ ọlọ́run ọba wa yìí mutanazihun ansalifin awusani ọlọ́run bá wo bímọ ìgbẹ̀kùn òsì bí ọlọ́run lọ́ba ti bí ọlọ́run ọlọ́run bùkátà nù ní bọ́lọ́run bá ti bímọ ọlọ́run bùkátà nù ní ọlọ́run òsì bùkátà sí kẹ̀kẹ́ nù ayé rárá bó ṣe lè wọ́n. gbogbo ní tó bá ti ń bímọ àdínkù ni àdínkù nù ní ọlọ́run bá ń kọ́ kì í sí sọ̀bá tó dínkù ẹni tí ò bímọ àdínkù nù ní fún òun fọlọ́run ọba wa sífàtù kamẹ́ẹ̀n ìròyìn pípé ní fọlọ́run fífọlọ́run òbí mọ làmúyẹ́lì wà làmúyẹ́ òlẹ̀ ọlọ́run ọba wa ń kọ́ ọba tí òbí mọ ni wọn ò sì bí òun náà ọlọ́run káwọn fi ń yìnbọn alẹ́ àtún ìlọ́lọ́ làfẹ́sà dẹ́ta tọ́kọ́ ti pé ní sọ́mà àtìlẹ̀ yìí ọlọ́run ọba mi bá ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ sí allah nítòhun dárí òun ń lọ òun ò ṣe mọ́ ọlọ́run oòrùn òun tó fi ń pa àwọn èèyàn yìí tó àbá tọba dé àwọn ìlú kan bíi canada oṣù mẹ́fà làwọn máa fi wà ní òtútù òtútù gidigidi nìkan ètò òtútù dé táwọn mú ní dáadáa òtútù mú ní sáàkì máa ṣe kàrámọ̀ sọ̀rọ̀ ní bó ti tu wá sí mọ́tò wọn táwọn dúnyàn sínú fírísà fírísà àbí fírísà tó ti bẹ́ẹ̀ lọ tí wọ́n tún wá tuntun ti fírísà lọ oṣù mẹ́fà bí wọ́n tó wá ń bọ̀ òun tí pẹ́lú ibi tó bá ń lọ dàgbà báyìí àwọn àrùn tí mo ń sìn látara pé òtútù pọ̀ nígbàdá máa ń ṣe wọn sọ ọmọ pé wọn ó rìpọ́tù bọ́ ọlọ́run ọba àwọn pé ọlọ́run wá ẹ̀sọ́ fẹ́ ìdí mú tuntun báyìí mú tuntun yìí tó gbogbo ìgbà mẹ́ta tó kù oṣù mẹ́fà làwọn òbí lò ha tọ́ba dáhùn bòmíì náà ntí ọgbẹ́ ilẹ̀ ti wà ń bẹ̀ nànànà ee ilẹ̀ gbẹ ilẹ̀ tó tutù jù tó tutù tó mú bẹ̀ koríko mélòó ni ó wù ilẹ̀ tó nà gbẹ wọ́n rán láàrin oṣù mẹ́fà oṣù mẹ́jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sàwọ́dí ọdún ọdún kan lọ́wọ́ méjì lójú ọ̀rọ̀ gbogbo ọgbẹ́ ni wáyé ọlọ́ọ̀rọ̀ nígbà wọn náà àwọn ibi tó bá sọ́bọ̀ náà máa wù bẹ́ẹ̀. bóyá àwọn náà ti ń ṣẹ̀mí sọ ọmọ wípé ní tó bá ti kọ́ lóun lọ́dọ̀ àwọn tán wà ní bíi nọ́ọ̀tì gangan àwọn tó wà ní dẹ́sẹ̀tì èrìà nì ọlọ́run kan lọ́dọ̀ àwọn tó ti kọ́ lóun kan lọ́dọ̀ àwọn tó wà níbi kánádà àwọn kankan nì wọn kọ́ lóun bá ara wọn jà àbọ̀n bá ara wọn jà ní. ìwà òtútù tọrọ kó sílẹ̀ wọn fáwọn náà díẹ̀ bẹ́ẹ̀ àwọn náà nídìí òrùn díẹ̀ àjọyọ̀ gba kọ́sọ́mà ni àdìgbé ni à àwọn èèyàn mi ti wá sọ́dọ̀ rẹ wá sọ́dọ̀ mi lágbára púpọ̀ jù àwọn tẹ̀yìn náà bẹ̀rẹ̀ tèmi náà àbáwọn tèmi náà <laughs> bẹ̀rẹ̀ tẹ̀yìn náà àmọ́ ọlọ́run ló ní gbogbo ẹ̀ bí ọ̀tẹ́yìn lọ́rùn bọ́ sọ̀sọ̀sọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ dídì sọ́dọ̀ wọn bá pinnu ọ̀yà kó ń bẹ bọ́ síbòmí tọ́ba lè kó hmm? tọ́ba rí bẹ́ẹ̀ ìyẹn wá gbà bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ọba tí máa ń ṣe bó ṣe wù ú ọba tó ti tóbi ọlọ́run ọba wa sọ ibi táda dó sí rè nẹ́tíwọ́ọ̀kì náà ṣe é ṣe ètò ọlọ́kọ sànù wa gúù lọ́kọ́ bẹ̀rẹ̀ àti ìjẹ̀sí ẹ̀tẹ̀lì bákan náà